ẹ jẹ́ bá mi dá sí ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ bá mi comment ọmọ tó jí lìjì ayé ẹ̀ kò ń ṣàwọn kúpì o kò ń ṣàwọn DJ kọ́pì o kò ń ṣàwọn ọmọ olówó o lè pa ọmọ ọlọ́mọ kí tí ẹ dẹ̀ wà láyé kí wọn náà dẹ̀ wà láyé Wùmí wọn ò ní ṣe oríire gbogbo ọmọ fọwọ́ gbọ́mọ wọn sí lórúkọ Jésù ni àyà ẹ o àyà máa láyà ẹ o ta ni babaláwo ẹ náà ta ló ní ṣègùn ẹ náà ta ni pásítọ̀ ẹ náà ta ni wòlíì ẹ náà mo challenge ẹ mo challenge ẹ àti wo àti gbogbo àwọn nǹkan aṣágbára ẹ àtàwọn tó ń sọ fún ẹ pójú òní tiẹ ojú máa ti wá àti wọn ni àfi tọ́lọ́wọ́ bá sí lókè ṣó burúkú ni ẹni wọ́n gbé ọmọ èèyàn fún ẹ lódindín lódindín ló dúró tí ọmọ yìí ló ló ló fọ́ọ̀sì ẹ kó dú ẹ kó lóun fẹ́ ẹ ọmọ twenty six years old tó jẹ́ pé inú inú rọ̀fọ̀rọ̀fọ̀ ló ti jáde ọmọ tó wá láti trenches ọmọ twenty six years old ó wá bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀tàn ó wá sọ pé ìyàwó ló kó òun kò who does that ẹ jẹ́ bá mi dá sí ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ bá mi comment ọmọ tó jí lìjì ayé ẹ̀ kò ń ṣàwọn ikú bí o kò ń ṣàwọn díje kọ́pì o kò ń ṣàwọn ọmọ olówó àbíkó yìí ṣàbẹ̀pọ̀ ọmọ olówó sìn ó lè dìde kó sọ pé ẹ òun fẹ́ fẹ́yàwó lọ́la ọmọ tó jìṣẹ́ jìyà tó rí bí bàbá ẹ̀ ṣe kọkóló kọkóló kọkóló kó tó dín kọ́tẹ̀ tó róúnjẹ jẹ́ tó lọ ń sùn kiri olórí burúkú ẹ ọmọ ìyá wa jí nídìí ọjọ́ ayé ẹ̀ a sọ pé ìyàwó ló kó òun kù abẹ́ ẹ̀kọ́ tí mo sọ yẹn a sọ pé ìyàwó ló kó òun kù òun á fọ́ọ̀sì ọmọ yẹn fẹ́ tán alàyè ló fẹ́ ọmọ yìí ọmọ wa kú gbogbo ìjọ tó ọmọ kú o wà pẹ̀lú ẹ̀ twenty four hours forty eight hours seventy two hours olórí burúkú ẹ dèní ìyọsọpọ̀ mọ̀ọ́kan tó pa ọkọ aláyé bàjẹ́ tó ní ṣoríire tí gbogbo ẹ̀jẹ̀ àtomi ara ẹ tó máa gbòdì lára ẹ Wùnmí fún nǹkan tó ṣe yìí bàbá gbé odidi ọmọ fún ẹ odidi ọmọ lẹ́bù kúrò lákàtà wọn ẹ wá dá òkú ọmọ padà fún wọn àti wọn àtàwọn lórí burúkú gbogbo ẹ̀yin tẹjọ dáwọ́ tẹjọ ṣe the next thing tó wá wò pé o fẹ́ ṣe ni pé onú fẹ́ sùn bàbá ikú pàdé aláya ẹ̀ ò ní gbélé ayé ṣe ohun rere wà á wà láyé bí ẹni tí ò sí ní Wùnmí. ṣé gbogbo yín gbọ́ mi now ó gbé bàbá lọ sí court nǹkan méjì ni mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ láàárọ̀ yìí ṣé kó lórí burúkú ọmọ yìí àwọn nǹkan kan wà tó ti gbé fún sahara ṣẹ́rí sahara yẹn lọ́kọ déètì ẹ̀ ní sílẹ̀ ó máa lukú déètì ni sahara reporter ó máa lukú déètì gbẹ̀yìn ni ọ̀rọ̀ ẹ̀ máa di once upon a time gbẹ̀yìn ni ṣé ń gbọ́ mi Sahara reporter tí ò bá stop láti máa ṣe orí burúkú yìí ọ̀rọ̀ ẹ̀ máa di once upon a time gbẹ̀yìn ìtorí àwọn ọmọ ẹ̀ ló lọ ṣàlẹ́pọ̀ ti fílẹ̀ ní Nàìjíríà sọ ti fún pálí ẹ̀ àwọn ọmọ ẹ̀ ló lọ reunite bá àwọn ọmọ Sahara ní Sahara lọ reunite bá lamẹ́ríkà níjẹta báwo ló ṣe máa rí fún Sahara tó bá dé Amẹ́ríkà níjẹta yẹn tí kan náà àwọn ọmọ ẹ̀ tán sí mọ́ kọ́lọ́n bá mi dá gbogbo wọn sí ká má rí kó ọmọ mọ́ abẹ́ gbọ́ mi because sahara ní effrontery láti gbé kí wùn mélòó ni wùn mí ò bá fún ẹ ẹ̀yin olórí burúkú yìí báwo ló ṣe máa rí fún ẹ ṣòwò rẹ bó ṣe di amẹ́ríkà níjẹta yẹn tó lọ reunite pẹ̀lú àwọn fámìlì ẹ kọ́ wọ́n sọ pé ẹ o ìkọ́nà ọmọ mẹ́ta tó fi sílẹ̀ òde bá kan sahara báwo ló ṣe máa rí fún ìyá láyà ẹ ó dùn mí fún ẹ torí ìlàjì òun ṣorí burúkú tó ń ṣe ó lè má jẹ́wọ́ o anybody tó bá operate kíní inú sàárà ẹ ní ṣe oríire bí ayé ṣe kọ́ bàbá lẹ́yìn ọ̀kan ayé akọ yín lẹ́yìn ọ̀kan gbogbo ayọ̀ ilé ayé yín ayé máa sọ dìbànújẹ́ fún yín nǹkan tó ń dùn yín nínú ayé á sọ dìbànújẹ́ fún yín ìtorí kà ní gbogbo yín ọmọ yẹn ní ṣòro rẹ ẹ bá ń ti fídíò kẹ bá ń fún kẹ mi ṣàlàyé ẹ ní English kíyàwó ẹ lè gbọ́ ọmọ yẹn lè mò ń sọ fún ẹ ó lè má jẹ kó lò kọ kínní but mo ṣe pé mo máa rí àwọn kínní mo ń sọ fún ẹ pé bó ṣe lọ reunite báwọn family ẹ níjẹta tó padà sí Amẹ́ríkà tó ṣe welcome party fún ẹ kó wá débẹ̀ ń yẹn kó wá ní à ah, bí party yóò bá ṣe dùn tó ká sọ pé kan ná àwọn ọmọ ẹ wọn wà láyé kí n má sọ mi báwo ló ṣe máa feel náà mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí nu kínní ẹ̀yin tẹ́ bá ní another phone lọ́wọ́ ẹ lọ mú ibi tí ibi update tí sàárà ṣe yẹn ẹ lọ click lórí ẹ ṣáájú olórí burúkú lọmọ wù mí manipulation tó ṣe ṣe ṣe fún gbogbo nàìjíríà lẹ́ni kò tẹ́ ṣe nàìjíríà nìkan because gbogbo àgbáyé ló ti ń wò wá ṣé ń gbọ́ mi ibi tí mo lọ ṣé ń gbọ́ mi nínú ìgbà tí mo dé train station ibi tí mo ti fẹ́ wọ train ibi tí mo lọ ń jọ ìjọ Saturday ṣé ń gbọ́ mi ìgbà tí mo dé train station yẹn wọ́n ní máa dúró pé train ó di one hour fifteen minutes kó tó dé ibi tí mo ti dúró lady kan wá bá mi ó lóun láìkí nǹkan tí mo wọ̀ mo ṣàdúpẹ́ lọ́wọ́ ẹ̀ òun àtòyìnbó ló jọ wá bá mi bọ̀ dúdú ni lady yẹn ṣe ń gbọ́ mi so ìgbà tó òun àtòyìnbó yẹn wá bá mi ajá wa ń sọ̀rọ̀ gbà tí lady yẹn wá àṣé kò ń ṣe nǹkan tí mo wọ̀ gangan lady yẹn fẹ́ wá bá mi sọ ó lóun mọ ojú mi ní London ni mo ń sọ yìí o ní Victoria Station ó lóun mọ ojú mi nbìkan ó ní I'm sorry are you a celebrity mo ní no ó ní I've seen your face somewhere <sighs> Oh, wá are you a blogger <laughs> mo ní no ó ní no I've seen your face somewhere Oh, wá ní hold on eh, mo confession video on Joy and Kelly ni kẹ́ lè rí live torí ẹlòmíì mo fẹ́ gbójú ẹlòmíì síta kó má jọ pé kò ní láìkẹ́ ó wá ní hold on ẹsẹ̀kẹsẹ̀ ó lọ sórí Facebook ó lọ sórí YouTube page Oh, ó bojo gbójú mi ó gbé mi jáde ńbẹ̀ ó I know you Oh, wá fi more òyìnbó yẹn kí gbogbo yín máa gbọ́ o ẹ bá mi gbé Jídé someone olú ẹ mi pé Bọ́lá Tinubu tó bá jẹ́ pé ògùn náà kọ inú ilé wọn ló kú ẹ máa ma ọmọ yẹn ráre ẹ máa ma fún wa going to six months going to seven or eight months tí mo bá ti kú ọmọ yẹn kú ní September ìjẹ́ kàkà September October November December January February March six months tọmọ yẹn ti kú ni ìjẹ́ ó lè jọmọ yín ló kú àbí kó jẹ́ wíìgù ẹkú jọ yẹn gbogbo yín lẹ kó jẹ́ kọ́kọ́ ìkọ́nù ọmọ politician ló kú ṣé Wùmí ò ti ní wà lẹ́wọ̀n sí i àbí kó yẹ pé Wùmí ló kú Mohbad ẹ̀wọ̀n gbére lẹ́ máa fi síbà ẹ sọ pé òun ló pa ẹ̀yin olórí burúkú yìí ṣé ń gbọ́ mi òyìnbó yẹn wá ẹ Facebook ẹ máa comment please kí n máa pọ̀ tí flag wa òyìnbó yẹn wá yọ lady yẹn sorry lady yẹn wá yọ fóònù yẹn ó wá fi fídíò mi wọ̀n mi ẹ ó ní ìsìn ìsìn náà yú mo wá rẹ́rìn mo lé mi ni kò ṣe ibi tí mò ń lọ nìyẹn bóyìnbó yẹn ṣe dá sí nìyẹn pé oh, It's, it's sad. It's sad for a promising boy to just die like that. We all watch it in my workplace. Oh, Ó wá dárúkọ girl mi fẹ́ dárúkọ ẹ̀. ask her. We, we are all looking forward. Mi fẹ́ ṣe fídíò ǹjẹ́ wo live. But Facebook they are flagging. Ẹ dá love and like bólẹ̀. Ẹ fi love and like ìbáyé ìdálájà wù mí ya. burúkú. mi olori puku. dí tí ò ní kíje. Ẹ bá mi fi love and like ìbáyé ẹ̀jẹ̀ kí alájà ya kí love and like kó máa pàyà ẹ̀ níbi tó wà ṣé ń gbọ́ mi òyìnbó ló ń sọ eléyìí o ó ní unfortunately we don't know the boy but ó wá dákọ̀ girl yẹn ó ní lady yẹn ìgbà tó ṣẹlẹ̀ gbogbo àwọn Nigerians tó wà níbi iṣẹ́ àwọn àwọn òyìnbó ṣe káràmásìkì mọ òyìnbó yẹn ló ń sọ yẹn o ó ní nǹkan tó yẹ káwọn wà interested yẹn ó ní but unfortunately they are not saying anything they are not doing anything about it ó ní I hope we get justice because they can't just kill a promising boy like that. Money, don't worry. We will get justice. We've gone to a, a, a very strong human rights in Nigeria, and it's just waiting for, for some things. After 10 weeks, we are going to move on. Nothing is keeping quiet. We are not relenting until we get justice. Kí ni mo fẹ́ fàyọ? Ìkan tó lè mú òyìnbó tó He sọ yẹn. Ìgbẹ́ gbogbo àwọn níbi iṣẹ́ àwọn làwọn ń look forward sí justice. Òyìnbó tí ò on your family wa tí ò ń ṣe Nàìjíríà àbí kò yẹ yín all these six months today Sherry, ọlọ́run ló gbé mi jáde nǹkan tí wọ́n fẹ́ sọ fún yín lẹ́yìn breaking news tí mo fẹ́ fún yín àṣírí wùn mi tó tún tí mo fẹ́ fún yín ó tún ti fẹ́ rẹ̀ mí lẹ́nìí ṣùgbọ́n mo kàn ní jẹ́ sáré ṣe so ó six months lẹ́nìí ẹ ṣe now kí mo fẹ́ sọ hmm, Jídé Sanwó-Olú tẹ́ bá ti ń fi nǹkan bo nǹkan ti pẹ́ bàbá Jídé Sanwó-Olú hmm ọba tó ṣe tìlú òtò ìlú ò ní gbàgbé ẹ̀ ọba tó dẹ̀ ṣe náà tìlú tò ìlú ò ní gbàgbé ẹ̀ Babájídé you promise us you are getting justice you promise us you are getting justice you want to frustrate people that truly seeking for justice just for us to forget I'm telling you for the tenth time even if I'm the last man standing on this justice I'm not giving up I'm not giving up I'm not giving up soon until we get justice. Baba Sanwo-Olu. Ṣàbẹ̀ pe per adventure. Tàbá lọ rí justice yẹn látọwọ́ Hausa. Mi wà tribalistic sí o. Wàláì. Káwúsá gbé gbààbò ni million times Hausa ni màmá dìbò fún. Kí Hausa gbé gbààbò and so be it to every people that are genuinely looking for justice. E tiwa ló kù yìí o mo wà tribalistic o ṣùgbọ́n ọmọ wa ló kù yìí ọmọ Yorùbá ẹ wá justice fún ọmọ sitting senator kú a month kò tiẹ̀ pé month kan two weeks after tí mo bá dínkù within twenty four forty eight hours wọ́n wá kílà ọmọ yẹn jáde ẹ̀yin tí mo bá dì lọ́mọ senator yẹn kú o ẹ̀yin olórí burúkú ọlọ́pàá tẹ̀ ní ṣàǹkan tó dájẹ́ nǹkan tá burú ṣe ń bá gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn ọlọ́run adájọ́ fún gbogbo yín tẹ́ ẹ̀ bá fún wa justice gbogbo ọmọ yín gbogbo àkọ́bí yín gbogbo ìdùnnú yín wọ́n máa lọ bá Mohbad lọ́hùn ni ẹ̀yin ìka. náà kí mo fẹ́ fàyọ mo fẹ́ pàkíyèsí sí kankan sẹ́rí Wùnmí olórí burúkú ọmọ manipulator ni ẹ lọ kílìkì nǹkan tí Sàrà àbá gbé jáde yẹn tó sọ pé òun fẹ́ sùn bàbá ẹ lọ kílìkì ẹ ẹ jẹ́ kí n kílìkì ẹ fún yín ah screenshot yẹn dẹ̀ mo níbi ó dàbí sister Vanelli ló gbèjẹ́ ńlọ́wọ́ ń bẹ̀ ẹ má bínú mo fẹ́ kà kọ́kọ́ fún yín bẹ́ẹ̀ mo fẹ́ pick point kan fún yín bẹ́ẹ̀ ni ṣe ti gbọ́ ẹ ní because screenshot mo gbé sọ́dọ̀ mi ẹ jẹ́ n lọ sọ́dọ̀ ẹ ní mo ń bọ̀ mo fẹ́ kà fún yín mo fẹ́ mo fẹ́ proof point kan fún yín ni ṣó ti yé yín kò ṣe pé mo mọ̀ pé gbogbo yín ti kà ẹ máa love and like Facebook please ẹ máa love and like tiktok ẹ máa double tap ẹ má jẹ́ kọ́kọ́ gbé wa kó mi báyìí mo ń bọ̀ mo ń bọ̀ ṣáà hold on ṣẹ́gbọ́n ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò mí ẹ̀yin bloggers gbogbo ẹ̀yin tó bá ní fọ́tò ayan fọ́tò dàrósà fọ́tò àdúrà ẹ fún mi àwọn èèyàn sọ pé àwọn ò dá wọn mọ̀ mo fẹ́ gbé wọn sórí igbá káwọn èèyàn dá wọn mọ̀ wọ́n dáwọn ò dá wọn mọ̀ in case táwọn bá pàdé wọn lọ́nà ẹ bá mi wá fọ́tò wọn kẹ fún mi ah, kí ló ń ṣe kíní ìnáwó kí etí kíní àti kíní ò load oh okay kí ni yóò load ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tí mo fẹ́ sọ kó má dà wá dúró ẹ lọ wo lẹ́tà yẹn dáadáa ẹ máa love and like please ẹ lọ wo lẹ́tà tí wọ́n mi fi sú bàbá yẹn dáadáa ṣàrà pọ́n mo lórí burúkú yìí ó kàn on intelligence wa ni ó ti rí pé táwa ti rí ọ̀rọ̀ òun báyìí a máa sọ̀rọ̀ ń pa ẹ̀ mo kọ́kọ́ má fẹ́ wá sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ lẹ́tà tó kọ fún bàbá because mo ti ráwọn àṣírí kan bẹ̀ but mo ní jẹ́ wá sọ so that ìjọ mi tó bá gbérú lẹ́tà yẹn síta ṣé ń gbọ́ ìjọ mi tó bá gbérú lẹ́tà yẹn síta gbogbo yẹn tètè lè detect pé fake ni ṣe rántí gbà tó ń kọ lẹ́tà fẹ́mi náà tó fẹ́ fi intimidate wa ìyẹn tí sàárà ń gbé síta ṣe rántí pé ìgbà tí mo come for them tí mo gbé gbogbo wọn ṣépè àtòun àti olóyìnbùkún fọlànà tọjọ ń gbé lẹ́tà ṣe pé wọn wà á mọ́ ṣé nǹkan tí mo sọ yẹn náà kí mo fẹ́ fàyọ ẹ̀yin tẹ́ bá ní lẹ́tà yẹn ẹ mú lẹ́tà yẹn kẹ́ máa wo bí ṣe sọ̀rọ̀ yìí ṣe pé Wùnmí sọ pé tí bàbá ò bá tí bàbá ò bá apologize olórí burúkú ìyẹn ni bàbá àti àbí ìyá ẹ̀ ò ṣe apologize fún bàbá ẹ̀ ìgbà tó gbóyún olóyún lọ fún bàbá ẹ̀ olórí burúkú ọmọ ẹ̀yin ọkùnrin ẹ̀ ní ṣìgbé lórúkọ Jésù ẹ̀ ní ṣìfẹ́ ìfẹ́ olórí burúkú ìfẹ́ karamata kò ní dín yín lójú tẹ́ pé apẹ̀rẹ̀ àjàṣẹ́ apẹ̀rẹ̀ àjàṣẹ́ ọmọ tájà ti gbẹ́jọ ẹ̀ lọ olóbò wamiwami olóbò rita lórí òtẹ́ẹ̀lì olóbò páàdì ẹ ní fi ṣe ìyàwó lórúkọ Jésù àbí kò yẹ yín orí yín ò ní gbà bọ̀dẹ̀ your head will not have boil ẹ gba orí yín mú orí yín tọmọtọmọ lórúkọ Jésù kò ní gbà bọ̀dẹ̀ tẹ́ pé wọ́n máa manipulate àwọn ọmọ wa débi pé wọ́n máa ṣe nǹkan tó ń fẹ́ ṣe because kò ń ṣèdùnnú Mohbad ló fi sẹ́tù pẹ̀lú Wùnmí kò ń ṣèdùnnú Mohbad ló fi fẹ́ sọ pé òun fẹ́ fẹ́ Wùnmí wọ́n manipulate destiny ẹni wọ́n manipulate thinking faculty ẹni Wùnmí you think you can eat your cake and have it hell no ọ̀run ló ti máa lọ jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ọ̀run polówó fún ẹ̀wọ̀n mi lọ́kọ lọ ra tiẹ̀ ń bẹ̀. ẹ jẹ́ kí n máa sọ lọ ẹ lọ mú lẹ́tà yẹn kẹ́ wò ìgbà tí mo ka lẹ́tà yẹn mo wá dissect ẹ̀ nọmba wọn ṣẹlẹ pọ sọ pé ó ní lọ́ọ̀yà ló kọ lẹ́tà yẹn ẹ lọ wo ẹ lè rí àdírẹ́sì lọ́ọ̀yà kọ̀ọ̀kan bẹ̀ kò sí àdírẹ́sì lọ́ọ̀yà ń bẹ̀ kò sí orúkọ chamber lọ́ọ̀yà yẹn ń bẹ̀ kò sí nọ́mbà lọ́ọ̀yà ń bẹ̀ kò sádírẹ́sì kọ́kọ́ kò sí signature lọ́ọ̀yà ń bẹ̀ so kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn Wùnmí kàn lọ bá Sahara reporter kó bóun draft nǹkan kan láti lè trigger bàbá ṣẹ́ ń gbọ́ mi ẹ lọ wo lẹ́tà tí lọ́ọ̀yà olè lọ́ọ̀yà Mohbad tó kọ fún bàbá ń gbà yẹn torí kí bàbá wa san two hundred million ẹ lọ wo lẹ́tà yẹn orúkọ chamber wà ń bẹ̀ fóònù nọ́mbà lọ́ọ̀yà wà ń bẹ̀ tọ́ni kọ́ get back sáwọn ṣé ń gbọ́ mi olórí burúkú Wùnmí wá ń sọ kiri sìn ó sọ pé àwọn mú lẹ́tà lọ fún bàbá bàbá bàbá ò gbà lọ́wọ́ àwọn bàbá fẹ́ nu àwọn Wùmí ò ní ṣoríire bàbá tó ti wà lẹ́kìtì láti bíi two and a half weeks ago ó wá lé mú lẹ́tà lọ fún bàbá àbó mọ̀ pé wọ́n lọ́ ń wá kiri tó bá pẹ́ ó sọ pé wọ́n mú lẹ́tà DNA wá ó ti ó ń wá dírẹ́sì ẹ̀ ò fún wọn ó má dírẹ́sì sílẹ̀ ìwọ lórí burúkú ọmọ yìí ìwọ wá ń parọ́ mọ́ bàbá pé ẹ mú lẹ́tà pé ẹ fẹ́ sùn bàbá lọ fún wọn bàbá ń sá bàbá tí ò sí lé Wùmí mo mo challenge ẹ fún mi ní fídíò pé mú lẹ́tà lọ fún bàbá ipò bẹ́ẹ̀ mú lẹ́tà lọ fún bàbá ìwọ lórí burúkú ọmọ yìí gbogbo yẹn mo dúró ẹ wò kẹ confam pẹ̀ tí wo fún mi kíní tó fi sùn bàbá yìí tẹ́ ẹ bá rí ẹ lọ wò lọ́dọ̀ ṣòwò rẹ kẹ click ẹ kò sájọ ẹsì lọ́ba ṣé ń gbọ́ mi ṣé gbogbo yín rántí even gbà tí lọ́ọ̀yà um, Elégùṣì tó sẹ́ndì lẹ́tà sí sista tẹ́ni ṣẹ̀pá àdírẹ́sì lọ́ọ̀yà yín wà ń bẹ̀ àdírẹ́sì tó wà ní Àbújá àdírẹ́sì tó wà lẹ́kọ̀ọ́ fóònù nọ́mbà lọ́ọ̀yà yín náà wà ń bẹ̀ ṣẹ̀rẹ̀ pé nǹkan tí Sowore gbé síta tó sọ pé lọ́ọ̀yà ló kọ́ kò sí àdírẹ́sì lọ́ọ̀yà ń bẹ̀ rárá kò sí fóònù nọ́mbà lọ́ọ̀yà ń bẹ̀ ṣẹ̀rí bí mú mi ṣe máa manipulate tó máa ń lo olórí burúkú ọpọlọ olè ọpọlọ ká kiri ọpọlọ spamol ló wà lórí ẹ̀ sọfí gbogbo ala stupid ni sọfí gbogbo adìní tírètì bí ìyá ẹ ìyá ẹ àti ìyá Mohbad ni Olori burúkú ọmọ mo challenge ẹ fún wa ní fún wa lájẹsí lọ́ọ̀yà ẹ fún wa ní fún wa ẹ gẹ́ẹ̀tì mi ó kàn lọ bá ṣòwò rẹ wọ́n dẹ̀ bá draft kìíní yẹn wọ́n dẹ̀ gbé síta ok má lọ click e. Ma screenshot e. ẹ rí ẹ rí fún ara yín kò sí signature lọ́ọ̀yà ń bẹ̀ kò sí pa nípa lọ́ọ̀yà ń bẹ̀ rárá kò sáájú ẹ̀sìn tó bá tẹ̀yẹ pé bàbá fẹ́ send address sí lọ́ọ̀yà gan ni àbọ̀ fẹ́ challenge wọn àmọ́ ibi tá a máa kọ nǹkan sí. báwo ni o ṣe máa sọ pé solicitor ẹ kí bàbá wa apologize àbí kó sanwó ókè àti ẹ̀fẹ́ wa sanwó sí Wùnmí ta la fẹ́ sanwó fún ibi tó rí ìwà àti lọ́ọ̀yà ò ti pé nìyẹn ṣé lọ́ọ̀yà ló ń bẹ kọ lẹ́tà náà pé o mọ̀ nǹkan tó pa Mohbad ṣùgbọ́n ò ní sọ olórí burúkú ọmọ ṣé tó bá jẹ́ pé nílùú tó lọ́ba tó níjòyè èèyàn come out with a full chest ṣẹ́tìrí mùtúrú àgọ́ sọ pé no no no lawyer name on too the letter is fake exactly ó kàn lọ bá ṣòwò rẹ ni pé ẹ bá mi draft kínní sorry ó lọ bẹ́ẹ̀ anybody mi ìmọ̀ tó ń bá sọ̀rọ̀ ní sahara ó kàn lọ bẹ́ẹ̀ yẹn pé ẹ bá mi draft kínní kí n gbé síta mo wá wò ó deep mo rí pé ah irú olórí búkú lọ́yà wo ló máa kọrú lẹ́tà yìí sọ ọmọ ìtún mú wa ṣeré adọ́mọ ọlọ́mọ kó òun wa ṣeré Wùmí ọlọ́run àfi ayé ẹ̀ta káìtì ni ẹ bá mi dìyẹn mú bẹ́ẹ̀ yẹn ṣe ti gbọ́ ìyẹn nìyẹn so ẹ disregard lẹ́tà yẹn olórí burúkú ni ó kàn fẹ́ máa ó fẹ́ máa dà àwọn ìyá láyà ẹ̀ láàmú ṣé ń gbọ́ mi now ìyẹn bẹ́ẹ̀ yẹn ẹ bá mi dìyẹn mú mo lísì nǹkan tí mo fẹ́ sọ ni kí n má bàa gbàgbé ẹ ṣáà hold on ẹ ó dàn fún mi ṣe gbọ́ bó tí mi kì í wà ìwọ má mà sọ ni ah, èṣù má ti jẹ̀bi ebi mo fi sí. ẹ ó dọ̀nà ṣẹ́gbọ́n mo ń bọ̀ ẹ ó dọ̀n fún mi mo fẹ́ mo wá nǹkan kan. tí mo fi sí nìyí ẹ ó dọ̀n fún mi ṣẹ́gbọ́n ẹ bá mi pé ohùn mi kó súnmọ́ bíbáyìí jẹ́ mo ti rí nǹkan tí mo wà ẹ má bínú ẹ bá mi pé wùn mí kó súnmọ́ bíbá yẹn ẹ bá mi pé wùn mí kó súnmọ́ bíbá yẹn wùn mí wùn mí DNA tó lọ ṣe